náwó o aṣọ sójà náwó o aṣọ sójà náwó o àmọ́ pájínigbé ni wọ́n o aṣọ sójà náwó tó fi jí wa gbé o ariwo yẹn làwọn èèyàn ń pa aṣọ sójà Nigeria Army military uniform ni wọ́n wọ̀ tí wọ́n fi jí àwọn èèyàn gbé lexpress road fídíò ẹ̀ wà bíbí fídíò mẹ́ta náà ni máa ṣò fún yín dènà àwọn ibi lè rìn sí wọ́n ti sẹ́ǹdẹ̀ sí wa a máa kà fún yín bẹ̀ẹ́dì lẹ́gẹ̀mìyàmì ìwọ́n làwọn kan máa ṣẹ̀wọ̀n ìjọba a máa play fídíò tiẹ̀ náà táwọn tó bá bú Tinubu máa ṣẹ̀wọ̀n ìjọba wà lẹ́gẹ́ àwọn tó wá ń jìyàn pé ẹ̀wọ̀n kí làwọn máa ṣe ẹ̀wọ̀n pẹ́sidẹ́ǹsì ọ̀gbẹ́ni bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ máa dẹ́rù bá àwọn èèyàn mọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ni wàhálà kí ló ṣì gan àwọn ìgbọ́dọ̀ sọ̀rọ̀ nílùú ni wọ́n ń jí àwọn èèyàn gbé anyhow lẹ́gẹ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní kan lẹ́gẹ̀ lẹ́gẹ̀ ewu kọ̀pà àbí lẹ́gẹ̀ ewu kọ̀pà àbí lẹ́gẹ̀ whatever tó jẹ́ even nǹkan tó rádàrádà tó sọ lẹ́nu nínú fídíò ẹ̀ Ṣèyí Tinubu gan ò ní sọ bẹ́ẹ̀ ara ń kan gásà ebi ń pa àwọn èèyàn wọ́n tún wá ń jí àwọn èèyàn gbé wọ́n pa àwọn èèyàn anyhow a máa play fún àwọn tí wọ́n lọ tí wọ́n fìbọn fọ́ orí driver driver tí wọ́n jí gbé èyí ní eleventh of February twenty twenty four kó wá wo iye ẹ̀mí tó ti sọnù òun fi Nàìjíríà wé Amẹ́ríkà fi wé China fi wé gbá fi wá wò ṣé báyẹn pàwọn èèyàn níbẹ̀ nìyẹn ni wọ́n pàwọn èèyàn wọ́n pàwọn èèyàn China wọ́n pàwọn òsibítàn ti kí ń pààyàn ṣé wọ́n wọlé pàwọn èèyàn ní ha ọ̀bẹ́ wọ́n wọlé gbàwọn èèyàn ní ha òní olóhun tó ṣẹlẹ̀ ní Kòròdú ní àná ni ó wà lórí péjì mi Yorùbáwùyí tí wọ́n wọnú ilé lọ gbé àwọn èèyàn àwọn local vigilante bọ́ọ̀tà wọ́n sáré ṣe fún wọn ó ń dún tàù tàù tàù tàù àwọn àmì gan débẹ̀ wọ́n gbọ́ nǹkan tí kìíní yẹn ń sound wọn ò lè wọ́ wọn ò lè wọ́gbó tì wọ́n wọn ò lè wọ́nú ra tì wọ́n èmi àwọn èèyàn ò save èmi àwọn èèyàn ò dè ayọ̀ adìẹ òun sọ̀sọ́kùsọ lẹ́nu lẹ́gẹ́ má wá fún mi o just don't come for me don't just come for me àwọn èèyàn wá sọ̀rọ̀ wá bọ́tò wá ń bú àwọn èèyàn If bàbá Tinubu ò ní bú àwọn èèyàn Ṣèyí Tinubu ò ní bú àwọn èèyàn bẹ́ẹ̀ play video. ti ẹni àbí àkọ́kọ́ kọ́kọ́ jẹ́ kó yí ẹ bóyá ìṣẹ̀lẹ̀ láàrin ìlú àwọn tó travel tí wọ́n dẹ́gbẹ́ fáwọn fámìlì wọn pé tọ̀ àwọn ń lọ àwọn ń bọ̀ o kó wá wo àbọ̀dé wọn bí tí wọ́n dé sí ogun ọ̀rẹ́ lé kò délé ó lo kòkò dóko ó tó kòkò dóko ó kò tó kọ́ lọ́mọ ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí gbogbo wa pátápátá wa bọ̀tọ̀ wa ń sàwọn wa ń sọ̀rọ̀ lẹ́gẹ́ yá gbẹ ilé èkó Koko wa wọ eléyìí tí wọ́n travel gbàkó kọ́kọ́ jẹ eléyìí ná. bàbá tí ò jẹ́ ká rí mọ́tò tí mo wọlé o wọ́n attack ẹ o wọ́n attack moto yìí o mọ́tò tí mo wọlé ní mọ́tò tí mo wà o wọ́n ti kó èrò méjì lọ nínú ẹ̀ o ọlọ́run ló ṣọ́ mi yes this is the motor we enter the driver already take the driver inside. Ah, gbé O lọ ọtí gbé dráìvà yẹn ọtí máa sọ mi fún ẹ. ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ kí n ṣe rìn. ló bá ń ṣe yóò bá ti lọ́pọ̀ tó tó wọn ṣe rárá dáadáa. ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ọba tí yóò jẹ́ kí n ṣe rìn ẹ junior ah, ẹ tájọ mọ́tò náà rí o wọ́n ti gbé àbúrò rẹ lọ ọjọ́ mọ́tò rèé. kí mo dà kọ́ bẹ́ẹ̀ wú náà ààrẹ mọ lọ́dún lébọ́lọ́ fún yàwó àtọmọ mi lóko jẹ nítorí mo ń padà bọ̀ ìpè títí ọ̀tún la dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ èmi kàn rẹ́rìn nítorí pé mo mọ̀ pé Ọlọ́run ṣe ẹ tájọ wa dún mọ́tò rèé àwọn kidnapper lọ kidnap lọ fẹ́ kidnap àṣùgbọ́n Ọlọ́run ṣe Ọlọ́run ṣe wọn Ọlọ́run ṣe wọn Ọlọ́run ṣe wọn àdúpẹ́ ah. lọ́wọ́ Ọlọ́run mi mọ tí mo lè sọ ẹ wá àwọn èrò ẹ wá àwọn èrò mọ́tò nìyẹn mọ́tò nìyẹn mọ́tò nìyẹn o olúwa ò ṣeun wọ́n ti gbé báàgì mi náà ti gbógun ẹrù tó wà ní báàgì mi lọ. thank god o i was affected by kidnappers o see mọ́tò was see the motors, see the cars o olúwa ò ṣeun o dúpẹ́ o ẹni tó bá wà ń bẹ̀ bá mi gbàdúrà o ẹ bá máa yan ọlọ́run o ẹ bá máa gbàdúrà fọlọ́run ẹ bá máa dúpẹ́ o mo ṣe fọlọ́run tọ́lọ́run fi ń ṣọ́ mi báyìí o ní èní ah mo o mo máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ẹ wo mọ́tò tí mo wà rèé gba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò jẹ́ kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí mi àti ẹni tájọ lọ lọ ẹ ṣeun ẹ ṣeun. ọlọ́run èmi àtẹni tí a jọ jáde rèé ọ̀gá wẹ́dọ̀nù thank you na even let me say i don dey run dey go inside bush thank you thank you thank you thank you thank you very much. i don't know i don't know whether na him adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ṣe ìmọ̀tò rẹwà mọ́tò mi ti wà wájú mọ́tò tí mo wà wájú bọ́ ṣe bọ́ ṣe tá a dúró báyìí mọ́tò kan wá park síwájú mi òun ló jẹ́ kí mi láyè sá padà kò báyìí mo ṣe sá lọ àwọn jáde báyìí aṣọ sójà gan-an wọ̀. aṣọ sójà náà wọ̀ ibà láti kọ́kọ́ gbúrò ìbọn pa àwọn àlòkù pé àwọn ọdẹ ni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ bàbá yàrá ṣá ń lọ tàùtàù lákọ̀ọ́ gbọ́ wọ́n kọ̀ jáde báyìí dẹ́rẹ́bà fẹ́ padà àwọn kan ti jáde látẹ̀yìn ẹ àwọn ẹ̀sìn wa wájú èmi kàn sílẹ̀kùn bẹ́ẹ̀ ni mo bọ́lẹ̀ ibi tí mo ti sá lọ nínú gbòòrò mo ẹsẹ̀ ti ṣèṣe ọ̀pọ̀ ní fọ́lọ́ lọ́wọ́ tó ṣiṣẹ́ ẹ̀ṣọ́ wa ló dára fún wa ẹ ṣe. tó ti gbọ́ ibi tó ti ń sá lọ nínú gbòòrò fẹsẹ̀ ṣe ṣe bóyá wọ́n tó bóyá ń sá lọ tó bá gbé tó bá yìnbọn fún látẹ̀yìn tó fọ́ orí ẹ̀dà ń kọ́. ibi tó ti ń sá lọ tó fẹsẹ̀ ṣe ṣe bóyá sáwọ́ pé tó bá padà wọn mi nínú gbòǹkọ́ sórí e, driver yẹn ó rí pé màá yẹn ti sun ikún ó ti sun ẹkún imú ẹ̀ ti di fun ikun baálé ilé ló ń sunkún yẹn imú imú ẹ̀ ti dí fún kun ó dé òun lọlé lọ fún ìyàwó àtọmọ òun lówó oúnjẹ ni pé òun padà bọ̀ lọ́túnla kò lọ́pọ̀túnítì àti máa ṣe wúkọ̀p fáwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe wúkọ̀p because wúkọ̀p ló sọ pé òun ṣe wọ́n ń ṣe wúkọ̀p fáwọn èèyàn òun ò ní opportunity àti ṣe up. Fun àwọn èèyàn ó gbàṣẹ dráìvà ẹ̀ mú kó farin mọ́yà kó dirin mọ́yà ló fi ń sáré káàkiri àbúrò ẹ̀ tí wọ́n gbé ń sìn wọn ní bèrè one thousand naira wọn ní bèrè two thousand naira millions ló máa bèrè máa tó òun ẹ̀ ó jẹun tó ní millions l'account wọ́n bẹ̀rẹ̀ sí ní gbégbá abáyé tó bá nílé àtàlé àgọ́dẹ̀ ṣọ́pù àbúrò ẹ̀ tí wọ́n gbé yàtà àwọn tó kù wọ́n máa come out alive ṣọ́ṣọ́ wọn ma come out láàyè ni kò ṣúọ̀ fún wọn wá bọ́tọ̀ láwọn kan bú Tinubu máa play fídíò fáwọn fídíò fáwọn èèyàn yẹn máa rí fídíò ẹ̀ bẹ̀rẹ̀ máa analyse ẹ̀ fáwọn èèyàn kí ló ṣẹlẹ̀ gangan tá a lè sọ̀rọ̀ ni no freedom of speech again ẹ̀ lè ṣe democracy eh, bí Trump ṣe sọ pé òun sọ lórí tó níbi bíi aṣọ oríṣiríṣi sí and nothing tó ṣẹlẹ̀ ẹyọ kan tó rí nìyẹn wà tún wá rí mi nìsín tó bá ṣọ́ọ̀kì ẹ̀ ṣèbí dráìvà eléyìí sìn ẹnu àná ni o èní 11 eleven february o I know ten and nine or nine on the on the on the tenth mo play for him. Ma play nine fún ẹ. Láàrin ìjọ kan síra wọn. Driver ilé wọn ti ẹ̀ gbé lọ ni even if you are not if you are not táwa ti ẹ̀ ní believe pé ó lè padà wá láyé àbí láàyè. Wá wò tán tó wá fi ìbọn fọ́ orí ẹ̀. Ìbọn orí ẹ̀ yamayà tó bá ń gbọ́ orí ẹ̀ ó fọ́ kásìbẹ̀ ó fọ́ yamayà mọ́ sí di steering ni. Wọ́n ti ẹ̀ bẹ̀rù ikú mọ́tò yẹn lè sọ máa sọ́ọ̀tì káwọn tó wà nínú ikú wọn kí ẹ̀ eléyìí náà sì jọ kọ́kọ́ ọ̀nà yọ sáwọn níwájú dẹ́rẹ́bà fẹ́ reverse son. tún yọ sí wọn lẹ́yìn ọlọ́run kó sí wọn nínú ni àwọn tó ṣe mo fẹ́ play for ẹni sí àwọn tó ṣe eléyìí sìn bóyá ọlọ́run ò kó sí wọn nínú ni i don't know wọ́n yìnbọn odidi mọ́tò mọ́tò guo wọ́n kò Lagos state ni wọ́n dúró wọ́n yà wọ́n jẹun lẹ́kìtì àwọn tí wọ́n jọ jẹun bá wọn níbẹ̀ wọ́n pàtó ń jẹun lọ́wọ́ yẹn kó má ì tí ì kú o oúnjẹ tẹ́lómi jẹ ní èkìtì yẹn ló máa gbé di. The guy won he turn. Maybe they come from Lagos. I don't know where in the they come from. No, they come from Lagos. All of us eat for that uh, place na. O ti lẹ́gẹ̀. All of us eat there. Àjùmọ̀ máa ṣọ́ ẹ̀ lọ́tọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ níbi tiẹ̀ ni o. This is a small girl now. Yeah, eh? Eh? Eh? Okay, they come out the father. Yeah, yeah. Okay, for answer this boy. Wọ́n ti gbé bàbá àti ìyá ọmọ kékeré yẹn lọ. Kò ṣeé ṣòtò ẹ̀jẹ̀ wà ń bẹ̀. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ kò ṣeé ṣò dáadáa. Bàbá àti ìyá wọn ti gbé wọn lọ. Ọmọ kékeré. Ṣọ́gbọ́n wù. Lẹ́gẹ̀ẹ́ wo báwọn èèyàn ṣe káwọ́ jẹ́ gbẹ̀sùn mẹ́yìn kó báwọn èèyàn ṣe káwọ́ tó bá gbọ́ wù kó báwọn èèyàn ṣe káwọ́ ọmọ rí abálélébí tiẹ̀ náà káwọ́ mọ́rí Ma ṣó ẹ̀ fún ẹ̀ mo kàn fast forward ẹ̀ ní kó lè bá a rí. lẹ́gẹ́ o ti báwo yẹn ṣe káwọ́ mọ́rí o ti gbọ́ hù orí driver yẹn ó bẹ́ẹ̀ ni pé wọ́n smash potato. wà ń bẹ̀ òun sọ pálapàla lẹ́nu máa gbọ́ lọ. Ah! They don't kill the driver. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. ya ya ya ya ṣó ń gbọ́. Mọ́tò etí ọmọ kékeré. Oh, ọmọ kékeré ọmọ yẹn tó bá ju three years or four years lọ. Hey. My concern is this small girl first. Yes. That small girl. Concern, where is the driver? The driver is dead now. Look at the driver on the study. The, uh, ẹ bá mi ṣe fídíò kọkàn lẹ́gẹ̀ẹ́ kókò àwọn àwọn àwọn celebrity ẹgbẹ́. ọmọ ẹ̀ka kan amú ẹ. Time, Time. Time. See you. See kidnapper out. Time. Kò ṣeé wò. Kò ṣeé so? See kidnapper. Onínà dé náà we dey for this one. Ṣẹ́gbọ́n. Abeg this security this we don dey go make we follow them. Àwọn security ti ń lọ. Màá gbọ́. Oya abeg na go. Why motor? Oga, Oga, make we dey go, make we dey go. Sorry. How come would that be? Okay. Kidnapper. I want Sorry. Àwọn security àwọn security ti ń lọ báyìí sìn. Àwọn èèyàn ti tẹ̀lé àwọn security ojú pọ̀ níbi ẹ̀yìn. Tó ti rí. Wẹ́ẹ̀ wá mọ́tò. Ó ti rí. Kọ̀kọ̀kọ̀ wẹ́ẹ̀ dé mọ́tò. Lẹ́gẹ́, a lè ṣó àwọn ẹ̀jẹ̀ yẹn a lè lè ṣó ọmọ kékeré yẹn torí privacy tiẹ̀ now gbogbo àwọn èèyàn sì wọ́n ń lọ ọmọ kékeré yẹn ọmọ ojú three four years lọ everybody fi sílẹ̀ ń bẹ̀ ni o because anybody anybody lè lọ rojọ́ ní kóòtù wọ́n fọmọ yẹn sílẹ̀ ń bẹ̀ because wọ́n believe pé àwọn security agencies àwọn security agents tí wọ́n wà yẹn àwọn dẹ̀ máa bá wọn lọ security mélòó ló wà ní mọ́tò yẹn ọlọ́pàá mélòó ló wà ní mọ́tò yẹn àwọn ọlọ́pàá tó wà ní mọ́tò yẹn àti mọ́tò kìíní àti mọ́tò kejì wọn ò pé mẹ́wàá wá wo bí bí everywhere ṣe full máa play video ẹ o káwọn tó ń wò mí náà kó bá mi kọ́ sí comment section tó ń bá rí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ lẹ́nu everybody ń lọ ń sìn fọmọ yẹn kalẹ̀ ṣáwọn ajínigbé mi ò lè padà wá jẹ ọmọ yẹn gbé ṣáwọn tó nídìí oògùn owó wọn lè fi opportunity ẹgbẹ́ ọmọ yẹn kan pé àwọn fẹ́ lọ rescue ẹ̀ kó padà lọ àwọn fídíò ń kọ́ àwọn fídíò fídíò ṣé wọn ò lè gbé kọ́bẹ̀ sí máa ṣe nǹkan tó wù wọn fọmọ yẹn crime scene yẹn Nigeria is now a crime scene where criminality ó ti di normality where people believe they can just do it and they escape with it can you imagine ọmọ pínníṣì yẹn ọmọ kékeré yẹn can you imagine everybody ti ń lọ wọ́n yẹ wá ń lọ yẹn tí àwọn ajínigbé bá tó pàdé àwọn tó kù lójú ọ̀nà you think the police will wait to face them ìbọn wo irú ìbọn olóòrò àwọn ọlọ́pàá wa irú ìbọn olóòrò àwọn ajínigbé èèyàn mẹ́rin ajínigbé lọ́ fẹ́ secure àwọn tó lọ ẹsẹ̀ ẹ̀mí kan ni wọ́n fi ń lọ o pẹ̀lú àwọn ọlọ́pàá mọ́tò tó wà lórí express yẹn kò ní tó twenty àbí fifty àbí kó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú mú pẹ̀lú wọn tọ̀ ọlọ́pàá ẹyọ kan wọ́n kọ́ gbà ó gbà ó everybody bá ya wọnú gbó wọ́n dẹ̀ máa ń lé ambush sínú gbó ni wọ́n ń pààyàn wọ́n ń tààyàn and have you ever seen one day tí wọ́n ti pè wọ́n tí wọ́n prosecute wọn pé àwọn tó ṣe kinní yìí ayé ìgbà kan nàìjíríà irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn tó bá ti mú wọ́n á fẹ̀yìn wọn tàgbá ni wọ́n á rọ́ wọn níbọn many of them are sọ pé àṣeyìn kò síṣẹ́ nílùú ni iṣẹ́ wo làwọn olóṣèlú dá sílùú kò síṣẹ́ nílùú làwọn ṣe ń jiyàn gbé bẹ̀tí wọ́n ò ní rìn lójú ọ̀nà ó máa gbé plane ni ó ti mọ́mọ́ Tinubu ṣèyí Tinubu gan ò ní sọ pálapàla tó ń sọ you think Tinubu don even know pàwọn èèyàn pé bí pàwọn èèyàn Tinubu mọ̀ náà bí wọ́n ṣe believe ní bàbá Tinubu làwọn kan náà believe ní bàbá Tinubu tẹ́lẹ̀ ẹ jẹ́ agbọ́n tí Lẹ́gẹ̀ sọ Lẹ́gẹ̀ wàá sọ̀rọ̀ sókè káyé gbọ́n tó sọ ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Lẹ́gẹ̀ sọ̀rọ̀ jàre. Good day Nigerians. Good day. I want to talk to all Nigerians generally that I will still stand on my words, that I believe in this government. Aṣíwájú Bọ́lá Mr. That's President. That's your opinion. Oma Sheru Gada. Believe He's going to make this Nigeria to better. Believe to ẹnìyẹn. Mr. President Aṣíwájú Bọ́lá is going to do this country to better. Sorry for the bad English. Problem ti ẹnìyẹn. I keep telling you that this man is working on the ground. Is working it gradually, gradually. It's going to do it. Nigeria will be better. I believe. That's your belief. I, I believe. That is your belief. I mean, go do this work. You go do this country. Believe ti ẹni yẹn. Opinion ẹni yẹn. No, no, Please. This economy you guys are talking about, this economy you guys are talking about, it's not only Nigeria is all over the world. Ìkan wọ l'Amẹ́ríkà. Ìkan wọ Nàìjíríà. Ìkan wọ Nàìjíríà. Ìkan wọ Ṣáínà. Ìkan wọ everywhere nìkan tí wọ́n. Ṣé ń gbọ́rọ̀? Ṣé ń gbọ́rọ̀ pàlàpàlà? Ṣé ń gbọ́rọ̀? Àwọn òlú yẹn tẹ́lẹ̀ wọ́n dájú Nàìjíríà lọ tẹ́lẹ̀ but Aṣíwájú máa ó máa make everything in order. Mr President Aṣíwájú máa make everything in order. Ṣé wá láwọn olóyún burúkú olóṣèlú obìnrin? Bí ẹ kí n kọ́ mi fún ẹ nìyẹn. Ó ń pè é gbé bàbá wọn yẹn, ọ máa ṣẹ̀wọ̀n ìjọba o. You see? ìwọ tó mú mr eléyìí wá ń ṣe olóṣì oní gap ti oní tit gap àbóní oní gap ti olóyìn burúkú olóṣì olóyìn wá ń ṣà ẹ eléyìí ọ̀ká olóyìn burúkú olóṣì. lẹ́gẹ́ just you just have to thank God wípé Nigerians we always boo president they will boo ìjọba they will boo no matter yàtọ̀ lè máa jẹ èébú náà Nigerians máa bú nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà kò lè ṣe bí bí Arab country láti gbà holy land yìí o kò lè ṣẹlẹ̀ ní Saudi it can never happen in Saudi never never I repeat wọ́n yẹ pé Israel ní holy land tó ìwé ilé ò ní ṣẹlẹ̀ ní Israel orí Gaza ni orí tí Israel fojú Gaza rí lọ́wọ́lọ́wọ́ yìí ni ara ń kan Gaza ara ń kan Nigerians tó bá pọ̀ ọ̀rọ̀ tó ń sọ síwájú yẹn nìkan ni a kò máa wọ pé wẹ́ àtẹnu ni ẹ ti jẹ́ alátẹnujẹ ni yín even baba baba baba igwe ọláyà came out láti apologize èébú náà bàbá tinubu ìwọ ń sọ̀rọ̀ bàbá ọláyà ròyìn èpè táwọn ń gbà twenty four seven bóyá ká ní pé ọyẹ I don't know tí ká ti pò tọmọdé bọ̀ ni òde tọmọdé bọ̀ kò sí wọn tó lè ṣe wúkọ̀ọ̀pù fún yàn kò sọmọdé kankan tó fẹ́ tì bọ̀ just don't come for me I, you know I'm repeating this don't just try it ẹ tó wá fún sí pé eléyìí wá ń ṣà eléyìí ń ṣàwàdà mi ò mú nítàn ẹ lè máa nàyàn kẹ́ni kó má sunkún ẹ lè máa léyàn kẹ́ni kó má sáré tó máa lé ewúrẹ́ títí títí tó bá kan ògiri á yí padà á fẹ́ géèyàn jẹ kí ló mìn lẹ́gẹ́ káwọn èèyàn má sọ̀rọ̀ threat tó fáwọn èèyàn ló yẹ kí n wá kí n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí threat tó fáwọn èèyàn <laughs> tó pé wọ́n sọ̀rọ̀ now bó jẹ́ pé fídíò yẹn ò ju one minute thirty seconds lọ máa play ẹ̀ díẹ̀díẹ̀ máa wá analyze ẹ̀ fún ẹ wàá mọ̀ pé ìsọkúsọ ló sọ lẹ́nu o sọ̀rọ̀ tó mọ́ i don't mi me fẹ́ bú ẹ for now they don't try it yorùbá wuyì lórúkọ tèmi yorùbá wuyì ni mo ń jẹ́ o gbogbo tó bá tó bá ní human feeling tó bá ní human ọ̀rọ̀ láyà ni wọ́n tún kúnlẹ̀ bó tó bá new man feeling Don't wà tó tó ń ṣẹlẹ̀ yìí àwọn alákàbẹ́ fún Tinubu tí wọ́n they feel remorseful they apologize even the aṣíwájú bloggers they came out and apologize many of them apologize they believe in Tinubu more than you now they, are, they feel disappointed even though Nigeria ti bàjẹ́ for the past sixty years they expect Tinubu to kó to ṣe ní sixty days which is not possible They analyze ọ̀rọ̀ ẹ̀. good day Nigerians. I want to talk to all Nigerians generally that I will still stand on my words. Problem ti ẹ That I believe in this government. Ashiwa Bọ́lá Ahmed Mr. President. Ó máa ṣèlú ìdàdà. It's to make this Nigeria better. Mr. President Ashiwa Bọ́lá Ahmed is going to do this country to better. Sorry for the bad English. Problem with ẹ If you believe Ashiwa Bọ́lá Ahmed Tinubu is going to make this country to better according to you that is your own cup of tea as you believe many believes in Asiwaju Bola Ahmed Tinubu more than you do they didn't believe in, they didn't believe in him they believe aláàánú mẹ̀kúnnù dé Asiwaju dé ó ṣèkó ó máa ṣe Nàìjíríà but now gbogbo náà ti wà disappointed because their expectation could come to pass which we know according to Nigeria uh, uh, stories or history. When Jonathan wa was there, ah, Jonathan come along, wọ́n she bought Chibok gbé, Chibok girls, wọ́n jí wọn gbé he cannot bring back our, our girls. Jonathan failed to bring back our girls. And we are, we are all like, ah, come along ni Hey, eh, kí bàbá wa Say Baba, say Buari. Say Baba, say Buari. I voted for Buhari not because of anybody, but because of Asiwaju Bola Ahmed Tinubu. He brought Buhari to us. But Bola Ahmed Tinubu ló mú Buhari wá. Irọ́ ni. I, I personally, and I regretted it, that I, I cast my vote for Buhari. You máa báyàn wáṣẹ́ you òkè máyàn ṣe fine. Opportunity pé Tinubu ló mú Buhari That's a vote fún Buhari we voted Jonathan out and we voted Buhari in èló bag báàgì ráìsì nígbà ayé Jonathan èló ni láyé Buhari èló ni dọ́là láyé Jonathan èló ni láyé Buhari èló ni petrol láyé Jonathan èló ni láyé Buhari àwọn Chibok girls nìkan ni wọ́n gbé láyé Jonathan àtàwọn èèyàn díẹ̀ díẹ̀ kan Leah Shuaibu ó wà nínú oko àwọn ajínigbé dè ní tó ń bímọ tí wọ́n ń ṣèkómọ tó dẹ̀ ń ṣọ́ lórí íńtánẹ́ẹ̀tì tí ilé aṣọ ibà jẹ ọmọ ẹ wà ní káwọn èèyàn máa sọ ọ wà máa sọ trash tó ń sọ if ilé aṣọ is your is your daughter even the mother was begging pé bóyá ti bímọ fún wọn nínú gbé yẹn sẹ àti wọn tẹ bá wọn release ẹ kóhun ti ẹ rí ìyá wà nílùú ó dẹ̀ ń rí ọmọ ẹ nínú she was 14 years of age nígbà tí wọ́n gbé ní school wa kí ni crime ẹ̀ and on ò rescue ẹ̀ up to date wọ́n sọ the sex toy sínú igbó èèyàn mélòó àwọn tó ń bímọ yẹn fún ṣé èèyàn kọ́ ni ṣé gbọ́n náà tó ráǹdì ni ṣé tó máa tó máa bọ̀ tọkàn fẹ́ damira ọkàn máa mú pé yá bọ́ síbi kọ́kàn damira ni oyún dẹ̀dẹ̀ okú omi sínú gbọ́n bẹ̀ àníwọ̀ ọmọ yẹn kò lọ skul kò ṣe kan kí lọmọ ọmọ tó bá bí fún wọn bẹ̀ kí lọmọ yẹn máa yà ọmọ àjàdùn kò kì í yàrá náà àwọn tó yá bá bí ẹ ló máa jọ fourteen years do you even feel her pain jọ tí wọ́n kọ́ dis virgin ẹ̀ irú pọ́nrán wo ni wọ́n lò irú àgbákò kó burúkú náà fi jábàálẹ̀ ẹ̀ńjọ́ náà o ò tẹ̀ fíìlì pẹ̀nẹ̀ so you expect ìyá ilé àṣọ àìbù kó má bù Tinubu you say àṣà ah, ìbáyé Jonathan náà ti gbọ́ me. Eh eh. because they keep on pretending us pé nǹkan Jonathan ṣe tí kò rí ṣe Buhari máa ṣe okay down down to tinumbu. you coming down to tinumbu now ó wá ń wọ́ sípò Buhari buhari fún wọn opportunity ó ṣí géètì yẹn lẹ̀ fún wọn kí wọ́n lè pa anybody wọ́n lè jí anybody gbé wọ́n lè wọ ọkọ̀ kan ṣí anybody fẹ́ wọ́n á pa àgbẹ̀ tó bá fi lè sọ pé wọ́n fi kẹ́ran jẹ oko òun wọ́n sì pa pásítọ̀ kan ní last week wọ́n ti mú àwọn tó pa pásítọ̀ nsìn tó sọ ni pé kó má bínú pásítọ̀ yẹn máa wà àdùjọ náà <laughs> can that happen in all those countries tó ń dárúkọ yẹn pé pásítọ̀ yẹn máa wà àdùjọ náà yes wọ́n pààyàn lẹ́yìn wọ́n pààyàn lamẹ́ríkà kò sí bí sọ́n ti lè pààyàn bẹ̀tẹ̀ tó bá pààyàn l'Amẹ́ríkà ó ti mọ̀ kó tó máa ṣẹlẹ̀ fún un ó ti fún lẹ́wọ̀n ẹ̀ lẹ́wọ̀n lè fún ní fifty years àbí sixty years kó lọ kó déná obìnrin tó pa kíníjọ wo ni wọ́n ṣì hunt láti nineteen ninety two di sí wọ́n lè padà mọ́nítọ̀ ọ̀hún ṣáà tán pààyàn yìí sìn tí wọ́n ti ẹ̀ mú wọn ṣọ́ prosecute wọn wọ́n prosecute wọn because àwọn láṣẹ̀ máa ń nà àwọn ni wọ́n nílùú àwọn ọlọ́mọ ìjọba To bá yẹ pé wọ́n jẹ́ victim àbáwọn family ẹ̀ jẹ́ victim will you say what you are saying We you say wọ́n bu Tinubu Tinubu tó ń débẹ̀ mọ̀ máa bú àwọn ṣáà bú àbújọ jọba ní tó wà lórí oyè nísìnyí à ń bù Trump ẹgbẹ̀lẹ́mùkú ẹ̀sìn ni wọ́n fi Trump ṣe nílùú yìí tó ṣe anything ni ìwé nìkan wọn pàtàkì wọn á sọ̀rọ̀ fún Trump pé ẹ jẹ́ bí Trump ẹ máa ṣẹ̀wọ̀n that is threat òun threat náà yé àwọn èèyàn ni olùwàbí jòkó sí Continue. I keep telling you that this man is walking on the ground. He's walking gradually, gradually. Problem He's going to do it. Then that will be better. I believe. You believe. I, I believe. to God, I made go do this work. He go do this country. He go do this country. Now gradually, gradually, no, no, Please. This economy you guys are talking about, this economy you guys are talking about, it's not only Nigeria. It's all over the world nǹkan wọn lamẹ́ríkà nǹkan wọn nàìjíríà nǹkan wọn ní uk nǹkan wọn ní china nǹkan wọn everywhere nìkan tí wọn kò báláǹsì kò ń ṣe nàìjíríà nìkan àwọn òlú yẹn tẹ́lẹ̀ wọ́n dájú nàìjíríà lọ tẹ́lẹ̀. so nàìjíríà ti wá dájú wọn lọ nísìn àwọn òlú yẹn tẹ́lẹ̀ wọ́n dájú nàìjíríà lọ tẹ́lẹ̀ ṣé nàìjíríà ti wá dájú àwọn òlú yẹn lọ nísìn nǹkan wọn ní china nǹkan wọn lamẹ́ríkà nǹkan wọn ní london nǹkan wọn there's inflation everywhere lẹ́gẹ̀ẹ́ the infl inflation around the world yeah we all know that bẹ́ẹ̀ ṣe báwọn èèyàn ṣe ń live ní nàìjíríà ni wọ́n ń live in china wọ́n ń live in america wọ́n ń live in london many people are not asking for more they, they are not asking for more they just want to feed themselves feed their family and be able to work safe on the land there's hunger in the land kò tún sí security nílùú nǹkan le nǹkan wọ́n èló ni bag of rice seventy thousand èló ni bag of cement ẹni tó bá tẹ̀lé owó ló máa ń kọ́lé àwọn èrò sanwó school ọmọ wọn mọ́ àwọn ọmọ ti ń wà ń lé ìyàwó ló ti ń ṣe olóṣó ìyá ti ń ta ọmọ akọ̀wọ̀ tuntun pé ọmọ tó wà ń lẹ̀ mẹ́rin ni jẹ́ kó òun ta kan níbẹ̀ tí o mọ̀ bóyá president ìlú lọ́la ló ń fẹ́ tà o mọ̀ pé tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó máa jẹ́ kí bọ́ọ̀nì ègè níṣẹ́ ṣó one again lè ṣẹṣó tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù lẹ́gẹ́ so you don't know wọ́n lébi ní òpamọ́lé tó lóun ò jẹ́lẹ́dẹ̀ tí ebi bá pa súlẹ̀ á jẹ àyà ebi ti ń pa àwọn èèyàn kó má yà kó má yà wálẹ̀ tó pé wọ́n lè wọ yàrá ẹlòmíì jẹ́ pé wọ́n á bá pé ọmọ ẹ̀ ló sè sínú ìsàsùn tó ń jẹ wọ́n wọ AFCON semi final ọmọ yẹmi tó bọ́ ni ọmọ èèyàn tó kú ni there is tension in the land wá bọ́ta bí yẹn ṣẹlẹ̀ ní bí náà ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn gbogbo yẹn tẹ ó sì tún dùn gbọ́lé àwọn tó ń sọ yẹn ó sì tún dùn gbọ́lé tí díẹ̀ díẹ̀ bẹ̀tì tó wá fi parí ẹ̀ yìí ni ò da sọ̀rọ̀ sókè lẹ́gẹ́. aṣíwájú máa ó máa make everything in order Mr. President aṣíwájú máa make everything in order ṣé wàá láwọn olóyún burúkú olóṣèlú obìnrin tó ń bú ẹgbẹ́ bàbá wọn yẹn ó máa ṣẹ̀wọ̀n jọba o wọ́n tó mú mi sáfù eléyìí wọ́n ń ṣe olóṣì oní gap ti oní tit gap ah, gap ti olóyìn blue kolo olóyìn wọ́n ń ṣà eh? ẹ́ eléyìí ọ̀ka olóyìn blue kolo. here we are that's right lẹ́gà if you don't know you kó wọ́n sọ fún ẹ you dare not threat people I'm wọ́n share ṣẹ̀wọ̀n ìjọba I want to be president I'm share ṣẹ̀wọ̀n ìjọba thank God Tinubu is smart thank God Tinubu is not like you doing his campaign many people and they shake leg they shake abare nowhere He dey tell me, look, many people tí wọ́n bú Tinubu wọ́n rọ mi sí nídìí bàbá came online and said i don't want to see social media again Oh, bú àwọn mi bú mi bú mi bú mi bú mi ah, mi ò fẹ́ kán pa mí bàbá was <laughs> they even take that videos they even took that video wọ́n tún gbé sórí kínní people were mocking him they were laughing they were making jest of him making a lot of things finally he became abi he becomes the president of Nigeria he's now the president lege if Tinubu has given you guys the surround the new opportunity they first surround the rich raff they surround Tinubu if he has given you guys the opportunity this social media ẹ a band. many content creators that make content about Tinubu tó fi ń ṣe yẹ̀yẹ́ nígbà yẹn wọ́n ti sáwọ gbó ah ẹgbẹ bá ti dókè many of them are living in Nigeria and they are still in Nigeria Tinubu never order for their arrest yẹ kí Tinubu bá fẹ̀yìn yìí láàyè ẹ máa ní kó máa lọ gbé wọn mọ́lé they never did that ó mọ̀ pé ipò ẹlẹgẹ́ lòun wà ó dẹ̀ pé ibi tóun wà yìí public figure lòun not not just uh, because everybody ni public figure public figure public figure is the number one citizen of Nigeria so public figure public figure lọ òun kóun ti di àkìtàn kò sẹ́ tẹ́bi máa pa tí ò ní sọ̀rọ̀ tẹ́bi bá pààyàn ipò yẹn máa kun ṣuruṣuruṣuru ebi paráàlú ikùn wọn ń kun ṣuruṣuru wọ́n máa ṣẹ̀wọ̀n ìjọba come over here lẹ́gẹ́ táwọn tí ebi tó ń bú Tinubu bá ṣẹ̀wọ̀n ìjọba àwọn tí wọ́n jiyàn gbé lẹ́sprẹ́sì ẹ̀wọ̀n kí làwọn máa ṣe ẹ̀wọ̀n local government náà à ń béèrè lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa ṣẹ̀wọ̀n ìjọba thank God pé Tinubu ò fún gbogbo yín ní opportunity kò fún yín láàyè ló yẹ pé àwọn tí wọ́n gbàtí wọ́n bá fẹ́ travel ó láwọn tí wọ́n select or tí wọ́n elect maybe I should just use select tí wọ́n ní wọ́n elect wọn hmm. <laughs> wọ́n select he picked he travel with them wọ́n mọ àwọn tó pé wọ́n ṣe pálapàla nípa wọn wọ́n mọ àwọn tí wọn ò lówó rí lẹ́nu àwọn ilé ìwé ẹgbẹ́ kan náà wà jàre wọ́n mọ àwọn tó yẹ pé wọ́n ṣe pẹ̀tù coded bàtí Tinubu wọlé àìmọye content creator pé a ti máa gbà wípé ọlọmọ ẹ kò ń ṣẹun because they they see him as a bad man èèyàn tí ò dáa ni and it shock us it shock many people many content tó ti fẹ́ yẹ dànù pé bí jẹ́ ní bíà ni kò máa lọ it shock them yeah, even si today wọ́n sì fi Tinubu ṣe yẹ̀yẹ́ kò ní kàn lọ gbé wọn you are there so èèyàn kan eléyìí ṣàǹbọ̀lá ilé ìwọ ti fáìn tán àbí mi mẹ́tọ́ ń bú o bẹ̀ tí yẹn bá bọ́ta fún ẹ tọ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe o sọ pé obìnrin kan tọ́ bẹ́ẹ̀ sí ní yọwọ́ ẹ bí ẹ ń yọwọ́ ata tọ́ ń yọwọ́ ẹ bí ẹ ń yọwọ́ ata lẹ́gẹ́ ò ní láìka rẹ̀ ò ní láìka rẹ̀ o lè máa believe pé ìyàwó náà sán lórí bákan bákan ọ̀wọ́ tó yẹ pé àwọn obìnrin méjì náà jà ní Nollywood yín nígbà yẹn tó di gẹ́gẹ́ gbásgbós gbásgbós tó bọ́tà tí yẹn kó fún ẹ wọn kó five minutes fún ẹ tó fi sọ pé ah, ẹ jẹ́ o mi ò lápá o lẹ́gẹ́lẹ́gẹ́ ni mi ò mi ò fẹ́ wàhálà tó sáré back up ṣó rántí wà á mú ẹ sọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì <laughs> lẹ́gẹ́ tó bá mú ẹ sọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ á hook up o ògún gbọ́n íńtánẹ́ẹ̀tì ò play nàìjíríà ò ṣeré afcon ọmọ èèyàn tó kú mo tún repeat ẹ fún ẹ lọkọ ayé èèyàn tó kú mẹ́rin la gbọ́ pé wọ́n gbé sórí kínní afcon semifinal, twenty twenty four àwọn tó wo bọ́ọ̀lù ọmọ èèyàn tó kú ara ń kàn lù o my candid advice for you if you cannot persuade people if you cannot beg on behalf of Tinubu if you cannot beg people on behalf of Tinubu wàá máa ṣe hook up Well that is the that's the best thing you think you know just continue with your hook up òun gbowó ń that's your luck tó bá ní that's your luck and before I, lest I forget let me quickly read this out for you guys àwọn àfọwọ́lẹ́gẹ́ nìkan ṣe àwọn ibi tí wọ́n ní káwọn èèyàn má gbà kọjá for now àwọn ibi tó pé wọ́n wà dangerous fún àwọn èèyàn let me quickly read this out for you please share it with friends and family call your friends at home share this video with them tell them àwọn all these areas kí wọ́n máa lọ because ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí I want vigilante at fijilante àti àwọn ajínigbé wọ́n jọ wọ́n jọ exchange ìbọn síra wọn nàìjíríà <laughs> ó ti lẹ́tìkẹ́ let's go breaking news kogi state is extremely hot now kogi state ó ń gbóná burúkú burúkú lọ́wọ́lọ́wọ́ ó ń yọ eruku lọ́wọ́ it's no go area so those people traveling towards Kogi State please avoid these areas for those people traveling to Kogi State please avoid these areas Jingbe Elete Emoro Geregu down to Ajakuta Lege mo lè mọ̀ pé tó gbọ́ tó bá ń travel lọ sí ẹ lè má ẹyẹ tẹ̀lé lọ sí báyìí ròdù náà tó rẹ̀ ti mọ̀ mọ́ president which other countries you don't need to know any politician before you live your life according to how you want it so ẹ̀yin dẹ̀kẹ̀ plane lẹ máa wọ̀ ẹ̀ nílọ báyìí ròdù so wọ́n ní don't go this area please avoid these areas Jingbe Elete Emoro geregu down to Ajakuta Ajakuta still ẹ gbà yẹn ah, Ajakuta still It's now no go area. Let's go ahead. These Fulani people are really engaging local vigilantes in a real shootout. Hmm? Láì yìn báńgà. Kì í banga. báńgà wọ́n ṣe ṣe sọ sí mi kí sọ sí ọ, sọ sí mi kí sọ sí ọ. Fìjìláńtà máa jábọ̀ àwọn náà máa jábọ̀. And again, èèyàn mélòó ló máa jábọ̀ jù? Ṣé fìjìláńtẹ́ tó yẹ pé ìbọn cock and shoot ni wọ́n mú dání ló kó àti àwọn tí wọ́n lo ak anything ak anything anything ni wọ́n ń lò wọ́n lè ti brainwash àwọn èèyàn wa wọn ò lè ṣe hàn kán wọn kò sí pé ibi tẹ́wà yóò yá gbogbo yín ẹ̀sùn wọ́n ti fi ẹ̀sìn brainwash gbogbo wa kí nìkan làwọn wa fi ń ṣọ́lé tẹ́lẹ̀ wọ́n ti ń pa àwọn pé ìwọ tí ò ní lẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń ṣọ́lé ẹrú wẹ́wẹ́ pẹ̀lú nǹkan kan ni wọ́n fi ń ṣọ́lé kì í ṣèwọ nìkan generally ilẹ̀ Yorùbá ni wọ́n ti brainwash wa gbogbo àná brainwash kì í ṣe ẹnìkan kì í ṣe pé kò ní sọ̀rọ̀ ẹnìkan gbogbo wa ni wíwà yìí náà sì we are all brainwashed ẹ kàkà síwájú sí i the local vigilante are also engaging them seriously they are engaging the local vigilantes while the local vigilantes are engaging them seriously again back from Itobe down to Ida if I'm not pronouncing all those villages very well please bear with me Ayingba is safe for now. For those coming from Lagos heading to Abuja, Interbambola Tepo ten lọ sí Abuja, please listen. Through Lọ́kọjà ten gbọ́nà Lọ́kọjà kọjá. Please avoid Obajana Old Dangote Road. Please avoid Obajana Old Dangote Road. Even if you are stuck in traffic due to the new bridge construction, even if you are stuck in the traffic due to new bridge tí wọ́n construct lọ́wọ́ even if you are stuck please má ní kó fẹ́ corner. Man má ní kó fẹ́ gba kọ́nàkọ́nà please avoid old Dangote road lẹ́gẹ́ in a working country in a country that have a president we are avoiding some places abi. <laughs> ẹ̀yin àdúgbò yìí ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin àdúgbò yìí ẹ bẹ̀rù but you are an opportunist kò sí nǹkan tẹ́yìn ò lè ṣe lẹ́gẹ́ don come for me o <laughs> don come for me o àwọn kan lẹ́yìn ṣàǹbàlà bóyá ọlọ́yàn ṣòǹbòlò ló máa pè mí but don come for me that's just it tó wà lẹ́ni gbọ́ ò lè try o àwọn ò lágbára lóògùn a ní àmọ̀yàn àmọ́ Tinubu àmọ́ kinní kan àmọ́ lórí íńtánẹ́ẹ̀tì báyẹn <laughs> kan mọ ẹ sọ̀rọ̀ o wà á máa ṣe wúkọ̀ pẹ́ jẹ́jẹ́ wà máa ṣe wúkọ̀ pẹ́ jẹ́jẹ́ àwọn bíríìjì tó ń construct àwọn nǹkan tí Tinubu ń ṣe ni kò máa mú wá ààrẹ ní sùúrù èyí èèyàn bàbá Tinubu ń ṣe báyìí ó tún ti gbẹ̀nà báyìí báyìí la tún ń ṣe lọ́wọ́ ó tún máa kọ eléyìí wọn ò dáwọ́ dúró ẹ má bínú ẹ̀yin tẹ̀lé ń bú bàbá Tinubu náà ẹ kíní kan orí ọ̀rọ̀ láyà abẹ́yẹ ni ọ̀nà àwọn tó ń ṣe èpè èpè èpè burúkú burúkú lọ́yà tún ṣàdúrà fún wọn even though he is, he is not even happy ṣèyí Tinubu ò ní ṣe tó ṣe yẹn àwọn afẹ́mi ṣá o ẹ wo ẹni tèmi mi nírí jù báyìí lọ in case you are seeing me for the first time tó bá mú èmi ò bá wùyí lórúkọ mi o I am the one and only akálólú of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá lè mi ọmọ jọmọ lọ ìyọlẹ́yìn lèmi tí èpè méjì o abẹ ní ọmọ òṣèpàrọ̀ tó máa pàrọ̀ wá adéwájú federal government rojọ́ ọlọ́run ogun ń gbọ́ tí federal government wá tún wá sàyẹ̀ fún kó lọ pààrọ̀ abẹ̀nu adéwájú sàtíà o yẹn ló túmọ̀ sí pé akọ́kọ́ kú bíi ninety nine times kó tó déwájú ọlọ́run tó bá pàbà bá tiẹ̀ tó dẹ̀ ti kú wọ́n tún jí padà ẹ̀ òun náà lè jí padà kó wá bá wa if you have not pressed your subscribe button ó yá ẹ tẹ subscribe button notification bell yín ẹ gbọ́ wọlé yorùbá wo ni mò ń jẹ́ see you on my next show